bá di ọ̀la ọdún sí wa ní àkówó yẹn fún ẹ bí mo ẹ pé kò ní tó ìdìbò fún wa náà kó lè wá báyà pé ní fẹ́ gba kàkà ṣé ó wà bẹ́ẹ̀ yá ní bẹ́ẹ̀ ok ìbéèrè àkọ́kọ́ tọ́nàbà kí ó san àwọn bàbá tí wọ́n béèrè béèrè náà ní ẹ̀sùn lórí òun náà ni ọ̀rọ̀ nípa zaka ìbéèrè ti ètò jẹ́ tàkọ́kọ́ ó hẹ ìzàká títí sọ ìzàká ẹ̀tíwọ̀ owó ẹ̀tíwọ̀ ní sọ ní abẹ́yọ ìzàká ọwọ́ rọjà sáàdìdílé rẹ̀ di rọmọdọ́ kí ọmọ dílé rẹ̀ di rọmọdọ́ ọyọ nígbà tó bá ti wọ́yí ó bá wò pé inú rọmọdọ́ ni òun fẹ́ lẹ́sàn gan kọ́ yọ sọ́tọ̀ kó dẹ̀ sí wíìlì kalẹ̀ torí pé ìwọ mẹ̀kúnnù ni ọ̀ràn èèyàn tọ́lọ́run owó mẹ̀kúnnù dẹ̀ sẹ́dẹ̀ zaka zaka ẹ̀rú ma ń bolówó zaka wà lọ́yì zaka ọkọ̀ zaka zaka wá kéré gan zaka kéré gan zaka kéré gan zaka wà lọ́yì ọlọ́run àpọ̀ one over forty property yẹn ẹlùmí lè wọ́n lọ bàbá ti bẹ̀rẹ̀ yẹn okùn dájí 18 dájí náà ìlú àkùngbè fún 2.5 nínú 100% 2.5 nínú 100% káíká lápòjú èdè káíkó 100,000 ní zakawọ̀ èyí ó yọ 2,500 naira ẹwọ owó yẹpẹrẹ kódà kọ̀ mọ́ ẹgbẹ́ yẹn mú bígbà tí kẹ́kọ̀ọ́ dínkù ni yóò yọ 2,500 naira nínú ọ̀rẹ́ 1,000 ẹ wo bó ṣe kéré tó ẹlòmí inú àwọn tó tó yọ nílẹ̀ Yorùbá millions ni ààrẹ 100 inú àwọn tí a bá ní inú ẹni tó súnmọ́ èmi tí mo ń sọ̀rọ̀ yìí lájọ tí mo ti rìn kí ní tí ìrẹ́yàn márùn-ún ti yọ sàrá ní ìrèyàn márùn bóyá kí n sọ pé mo mèèyàn méjì tí ń sọ̀rọ̀ sàká ìpé ọdún yìí ni mo rẹ́nì kejì <laughs> nífẹ́ ni tó súnmọ́ mi ní o àwọn tí mo lè mọ̀ tó lè yọ mo yí sọgọ́rùn mo ò dẹ̀ pẹ̀kẹ́ ní pé bá ká ogun ẹ̀dùn nídọ̀lá àfá ẹni tí ó rẹ̀ ọba yọ sàká ọtí níṣe mọ́ mọ̀ torí pé ti slipper lọ́wọ́ ta wà yìí kò pé 150,000 ó dẹ̀ ní kí ọyọ́ ó dáa ní máa bá lè sọ́pọ̀ ọ̀rọ̀ èèyàn ní kí ọyọ́ tó bá ti ní dèdè ní sọ́bì ti gold ní 2.2 million lọ́wọ́ ta wà yìí 1.2 million náà òun ní pé èèyàn gbọ́dọ̀ máa béèrè ó dẹ̀ máa ṣe torí kó tó bá ṣe ẹwẹ̀ sán tí ó wà ní lérí kọ́ yọ zaka ká má dì ilé rẹ̀ ẹni tó bá gbọ́yé ná ẹni bá yọkó bá lóun fẹ́ gẹ̀ẹ́sán ní rọmọbọ́n kó sars kó fẹ́ǹsì torí pé ẹ̀ẹ́mọ́lẹ́ni tí ò ní dọ̀la ni ti ń dá parí oṣù àmọ́ dọ́lọ̀ ń kọ fún wa a máa sọ pé ìgbàbá ìlànà abẹ́ number one àwọn àtẹwájì ilé ẹni ẹranko nínú rọ̀mùbọ́n òun fẹ́ yọ bá láìfí tó bá ti pèpè rẹ̀ ó ti wá pèpè rẹ̀ ìjá àwọn ará ilé ẹ̀ tí wọ́n yọ àbí wọ́n lọ bó ti number one àwọn àkúndẹ̀ẹ́bẹ̀nú àwọn ẹlòmí tẹ́ kọ́ ní pẹ́tọ̀ ẹ jẹ́ kí akọ̀ọ̀ṣe mọ̀únẹ́tì lè jànáyì àwọn tó jẹ́ nǹkan ìsìnkú akọ̀yọ́ ní tàbá yọ́ kó mẹ́tàn a máa lọ wo agbè láti bí ìwọ ọlọ́wọ́n bá ìsìnkú gẹ́sẹ̀ oúnjẹ tí wọ́n máa ń dá o pé aṣọ agbẹ́sàárè ibi ọba tí wọ́n ń gbowó ẹ̀hẹ́n ara àwọn kan tábà bí iṣẹ́ gbogbo àwọn tó jọ pátàbí ṣètò bó láti sin òun ni wọ́n ń pè bẹ́ẹ̀ nítorí pé ẹ̀hẹ́n nínú àwọn kan tá yọ síwájú tó sọ pé ó di ti ẹni tá tako fún òun náà ni àdúyùn alìmọ̀tàlẹ́kọ̀tò bí bìtẹ́ka tó jù ọmọ inú àwọn táwà lọ mú ìwọ ọlọ́ọ̀bá nọmbà 1 zaka ayọ̀ ọlọ́wọ́ rẹ̀ ló ti ẹkọ́ yọ tí ọyọ ọbẹ̀ ṣe hajji ni àbó ti lérí hajji kalẹ̀ gbogbo àwọn kan ẹni wọ́n kọ̀kọ́ yọ fọ́lọ́ọ̀bá náà náà wọ́n á lọ síbi irú ti àwọn ọmọ ènìyàn náà àwọn èèyàn tó jẹ́ owó tó jẹ káàkiri wọ́n yọ tiẹ̀ náà ó fún wọn ní property tó free yóò tó di ti àwọn tí ọjẹ́ ẹbí rẹ̀ ẹ̀hẹ́n ayọ̀ fún wọn na ìbéèrè kejì làkàtì fìtìrì tí bá ń sẹ́lọ̀ tí ń request wípé ẹyọ fún mi ó dẹ̀ lóhun ní ìdáná sí ká kówó lé lọ́wọ́ àní kówó lé lọ́wọ́ torí pé oúnjẹ lànàbí orí oúnjẹ lànàbí orí ní ayíyọ iná ṣùgbọ́dẹ̀ wáyìn olóhun ṣe àwọn àfẹ́sìn mọ́mọ́ abọ́ ànífà òun ló mú wáyé pèyàn lè fòó yọ àwọn Imam Shafi Imam Malik Imam Hanbali àwọn ọ̀pá àlè fòó yọ abọ́ ànífà tó lè láàlè fòó yọ àwọn ń wo maslaha kan ni àwọn tí wọ́n lè fowó yọ àwọn ń wo asbu al-adilla wípé àníbíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn èèyàn ní bùkátà sówó nígbà tí ẹ̀ náà wọ́n dẹ̀ náwó ń bà wọn kí ló dé tí ó pé wọ́n tó bá lè fóúnjẹ yọ́ mú dírà báyìí mú dínà rẹ̀ báyìí ọ̀wá sọ yẹn gbogbo gbogbo láìfẹ̀ tó lò láyé à ń sọ àbò ṣe tàbí ò ṣe láti ajá sí pé ẹnìkan ní ẹsẹ̀ máa wá sọ lẹ́yìn lẹ́yìn pípa lè lò ìyẹn làwọn àfáà fi takú lórí ẹ̀ wọ́n dẹ̀ kọ̀ àwọn ìtùmọ̀hóró làmà tí wọ́n lọ sí pàdé fún yọ but ọlá ẹgbọ́ kọ́mà láti mọ̀ bó ṣe kíní lọ́dọ̀ tí wọ́n báyìí àwọn kan fi lọ síbẹ̀ yẹn but àwọn àfáà ń pè àkíyèsí yẹn àwa náà ti sọ́rí ẹja sand àti sọ́rí pẹ̀lú fún yọ but by the time tí èyàn padà tún wo mọ́síálà yẹn pẹ̀lú ọ̀rọ̀ tí àwọn ìjálà lè fowó yọ sọ ọ̀rọ̀ yẹn ní wéètì ju kí a sọ pé ká máa lo èyí táwà rò lọ́run lẹ́mìí lọ fòrùkó tí yé báyẹn oúnjẹ yẹn ni a wà yọ tàbá yọ fún kéèsè yẹn nìkan ni ó máa tán solution rẹ̀ tàbá bẹ́ ṣe sàárà ní lánà ọ̀tọ̀ alẹ́ wọ́n ní gbogbo ayé ní dùnnú adẹ̀dẹ̀ pé nù tí ó dùn lẹ́yìn gbogbo ara ìsì tán o lè mọ́ búsó mi wẹ́rẹ́wẹ́rẹ́ o dẹ̀ lè sọ́bà àwọn ẹ̀kọ́ bọ́ búsó mi wọ́n náà tó dẹ̀bẹ́ yọ zakatili fitiri wọ́n náà mọ́ pládẹ̀ láti sìn kejọ pé yọ́wọ́ adijọ́ yẹn tó pé o but ẹgbó ẹ̀ okay okay ẹ̀ kó ṣe ṣe wá ilẹ̀ for instance ẹni tó ti gbé gbogbo family tó kọ̀ báyìí kò rice ṣùgbọ́n tí bá ń mú gàrí gàrí mi kò ju bíyà two thousand ní one thousand five tó bá gbé ìdókòwò àwọn òkè ẹni tó ń gbé abẹ́ fún gẹ́gẹ́ bó lè sọ lẹ́kọ̀ọ́ wá ṣe lọ́dún. Eh. sẹ́ni mi lè ní ẹ ẹ ọ̀gá tá máa ṣe ni pé kí sọ́nà kan la lè fi tán sòrò náà ẹ understand wọ́n ní lápòjú ẹnìsìn ẹfẹ́ yọ zaka zaka tẹfẹ́ yọ 50,000 nínú bí 2 million ẹ̀rọ stand ok ẹ wá fẹ́ ṣàánú ẹnìkan ẹni ìyẹn 500,000 ló nìdí ṣe ẹ lọ kó yòókù wá fún ni tẹ́bá fún ní owó eléyìí 50,000 yìí tó ẹ ti ṣe zakatọ́lọ̀ ọ̀ràn yìí tọ́jọ́ ọ̀ràn yẹn fún yìí tọ́ tẹbá lágbára àti gbó ní 450 ó kù ẹlẹ́ ìbọn kẹfì sí sàárà ẹta sáàm ẹ̀yẹ ìṣe sàkámọ́ kẹsọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ lẹ́yìn lórí abẹ́dẹ̀ àwò gbá ọ̀rẹ́ mi kẹ́rẹ̀ mẹ́ tó lè sánú lágbàjẹ́ dákùn ọlẹ́ ní problem ẹta sáàm bá bẹ́ẹ̀ ní zakatul fitr àti rí pé gbà láyé òsì fún aláti lówó mọ́ fine ẹni yìí nídìí owó ká wá solution fún lọ́nà bòmí tá a bá ní wàlá yahuddu ala ta'ami miskin àwọn wà máa ṣe ojú èèyàn lójú kòkòrò pé brọ́dà ọ̀dà pé ẹnìkan ń bẹ̀tọ́ kí a sànú àmọ́gọ́ ọwọ́ yìí ṣe rí ni àwọn ilé wò pé ẹ̀ àmì ìṣàlá máa gbé ibáyìí understand but zakatul fitr lásán àtàlá ti gbé gbèdékèlé sọ ẹ́yìn àníbì ló dẹ̀ ti mú wá ẹ̀dà sáwánísìn wípé oúnjẹ tẹ́ǹjẹ ẹ̀wọ̀n sọ ẹ́yìn kan fẹ́nìkan òun ni pé múdù mẹ́rin ọmọ sí dédé jìríkà mẹ́ta lọ́dọ̀ títí wá mí báyìí ń bẹ nínú àdí ẹni jìríkà mẹ́ta fẹ́nìkan ọmọdé àgbàlagbà ẹ̀ẹ́ òkókó kọ̀bájọba ìṣẹ̀bí lénìí láàárọ̀ ọjọ́ ọdún àníyọ fún yọnu torí pé èyí ti dà bẹ́ẹ̀ àyè ànúnùnù torí bẹ́ẹ̀ mẹ́yí tí mẹ́mbẹ̀ gan ẹni tẹ́bá ti ṣe scan náà ẹni yọ fún ẹni yọ fún sẹ ẹjẹ́ ó bí ẹ̀hẹ́ náà òun ní pé àrífò yọkùn nǹkan tá a máa gba àwọn ẹ̀lú ìgbẹ́ ni pé nǹkan tó dùn àwọn èèyàn nínú náà ẹ jẹ́ kí àwa náà gbìyànjú láti ṣe fún wọn lójú ọdún yẹn ẹni bá lágbára rice ọyọ rice ẹni bá lágbára ẹ̀wà ọyọ ẹ̀wà ẹni bá yọ pé tọ̀ kò tí a ságbára rẹ̀ gan gàrí náà ni yóò yọ lágbára rẹ̀ bá ká náà àmọ́ tí bá lágbára àwọn tó ga yẹn bí rice ẹ̀ẹ́ ó ṣe kódà tó wáyé pé ah, èmi ò yàwó mi ò mo lágbára yìí fún wa ẹjẹ́ káyọ̀ yẹn táwọn ọmọ ẹbí gàrí sí ká tún máa e lé kó tó bá tún dọdún tí ń bọ̀ àà máa tún yọ ráìsì fún àwọn èèyàn báyìí torí pé ká mú kó níbi kíní yẹn òun ló dáa náà tábà pé ẹni yóò nídi oúnjẹ àwọn kan bẹ oúnjẹ yẹn wọ́n nídìí lẹ́bá gbé gàrí fún inú ó dùn ó tún sáàdọ́ fún yín ẹ lọ gbé fún wọn téèyàn bá mọ̀ wọn kéèyàn ó rí àwọn tí wọ́n bá máa wọ̀nyẹ̀ ládùúgbò àwọn àfá náà mọ̀ mọ̀ wọn àyà àfá ní ìsọ́ rẹ̀ sílé tó bá ti pé wọ́n gbé wá lágbájá mọ́ gbé lọ làkásì gbé wá gbé ilé ìtìdé bọ̀tí mẹ́nu àwọn àfá ti àwọn àfá bílé àdúgbò ní bàbá ìṣẹ́ wọn pé oṣù mẹ́fà ìjẹ sàkásì fìtìrì tí ìjẹ sàkásì fìtìrì rẹ̀ lọ nílé ẹ orú yẹn kò sínú Islam tí ẹ bá ti gbé bá fa káfà rọmọ gbé fáwọn àwọn èèyàn tó bá tọ́ sí wọn àfáàjọ́ dẹ̀ stọ́ rẹ̀ lẹ́jọ́ ọ̀nà mẹ́gbẹ̀ẹ́ ti bá wo ojú rẹ̀ ojú rẹ̀ ọlọ́nà wá késo ojú rẹ̀ àfá tó bá lábà bá ní ìdìbò bóní kan lọ bóní kan lọ́tọ̀ gàbádáyá àwọn tó lẹ́bí sin lọ́wọ́ bá ní rárá gbé lọ mẹ́ fún tó bá ní díẹ̀ ibé ẹwà ò sàkátìlì fitiri ni àti kó gbé fún kó gbé ránṣẹ́ sí àwọn kan bẹ̀wọ̀n ló jẹ́jẹ́ débi ń pa wọ́n ká fún wọn ọba tààrà náà òjò ó ti sára jọ náà inú nǹkan tí ó yẹ wọ́n ní mẹ̀kúnnù náà yàtọ̀ fáfá náà ẹlùmínà àwọn yóò tó bójú táyé jẹ ìgbà ah, lágbàjá nìjẹ̀ lágbàjá nìjẹ̀ òun ni ma yóò fún tó bá ti ń sarajọ lọ́rọ̀ jẹ náà ti ń pọ̀ tó dẹ̀ rí pé àwọn kan náà tó ń bẹ ní táwọn jọ ń sọ́fà yẹn àbí tó tún sọ́fà jù ń lọ táwọn èèyàn ti ẹ̀ rántí ẹ̀ ẹ̀hẹ́n kóhùn tó máa náwó ẹ̀sìn wọn torí pé ìgbẹ́tẹ́fẹ́ kí nǹkan ó rí nínú ọdún ni pé kí oúnjẹ yóò circulate kẹfìlẹ́wẹ̀ ẹ̀hẹ́n kó kálukó wà á bí pé yes alhamdulillah kò ní lọ́jọ́ ọdún lóòótọ́ kọjọ pé mẹ̀kúnnù náà yóò máa ṣe bí olówó bá oúnjẹ mẹ́lẹ̀ mi wọ́n ní tó jẹ bá dẹ̀ ìyọkó inú sẹ́ ìṣẹ́kù ṣe tó bá inú nǹkan tí sẹ́yìn tẹ́yìn bá rún jẹjẹ wáyé láyà ha náà tẹ́yìn bá ń rò pé oúnjẹ ẹ̀sìn yàtọ̀ fún oúnjẹ ayé jọun lóòótọ́ kò sí yàtọ̀ èyàn lè máa bu alikama wheat kọ́ máa bu jẹ kò lè máa bu ọkà bàbà jẹ yóò fi kankan ṣe yóò fi dóúnjẹ báwọn náà máa ń ṣe nìyẹn but àwọn ẹni tó bá náà bá tó fún láàánú lẹ́yìn ìyẹn àwọn tó ẹgbẹ́ wọn ò lè rówó fi ṣe ẹ̀kí kíkàrí ó tó dóúnjẹ gidi ó nídìí ọbẹ̀ o ó nídìí ó nídìí kan tó lè gbé àti gbogbo tí ó fi ṣe é tí gbogbo ó fi dé rárá a lè tún náwó sí wọn pé lẹ́yìn bàtà fún ilé àdéhùn fẹ́ kẹ́ dunú ṣe ìfẹ́ dùn inú ọ̀yà gbẹ̀lẹ́ kóyìn ọ jáde ní ìlànà ọ̀tọ̀ ẹjọ́ bá níyẹn ọlọ́run ní bí o bọ̀tí tó jẹ oúnjẹ yẹn kí àwa lè gbọ́ ń gbòmí pé tíra là ń kà yìí àfà báyìí lọ sọ ipò yẹn lè lóúnjẹ àyẹn lè lówó ẹjẹ́ kó yé wọn pé sànẹ́bí lówó ànẹ́bí ó lò ẹjẹ́ ó yé wọn pé sàǹsọ́ àbá lò àǹsọ́ àbó lò kò sí text yẹn tàbá rí lọ́dọ̀ wọn máa fọ́n back understand ẹ̀hẹ́n but àwọn orí ìdánú tíra ìmọ́mọ̀ àbúwà ní fàdẹ̀ wà lórí ẹ̀ ipa lè lo owó yìí stẹ́ẹ̀dì kí a lo oúnjẹ àmọ́ kò sẹ́bídẹ́sì fún wọn àwọn tẹ́fídẹ́ǹsì wà fún mọ́mọ́ ahmadu mọ́mọ́ mọ́lìkì mọ́mọ́ sáàfì tí wọ́n ní ká ló ń jẹ wọn àwọn ni wọ́n ní tọ́ka pọ̀bà náà inú family of four ó wá òpé òun àti ìyàwó àtọ́mọ àpapọ̀lọpọ̀ for instance ó wá òpé òṣìbẹ̀ ṣòwò lẹ̀ fún kọ̀ọ̀yọ̀ zakat tó ti dé ti òun ti ìyàwó lóyọ àbí òun ti ìyàwó àkọ́wà ọmọ àbọ̀mọ méjìlẹ̀ Ah, kò lè síbẹ̀ o ní ti pé kó wò kọ́mpé o ma ní plánẹ̀ láti sìn torí pé tó bá jọ púpọ̀ bá wá sí mọ́ tí ó bá sí mọ́ àdọ̀rúrọ̀ tó tó bí olè máa sọ̀rọ̀ wàlà wájìbà ìlà máa sì tọ́ à nǹkan ọ̀pọ̀ dandan àfìgbà tí èyàn bá lágbára ti ṣe understand but a lè ní fosí plan nígbà wípé jìdíkà mẹ́rin fẹ́ ní kọ̀ọ̀kan ni yíkù kí wọ́n máa rà á sílé díẹ̀díẹ̀ kó máa rà á sílé díẹ̀díẹ̀ ọlọ́run lè ràn lọ́wọ́ tó dìgbà yẹn nǹkan tá a sọ pé èyàn lè ṣe bẹ́ẹ̀ ni condition ìfi sínú ètò wo bọ́tẹ́ bá fi sínú ètò náà kọ́ pé gbogbo ẹ̀ náà padà wá gbà lọ èyàn lè yọ tí ẹ̀ bá lágbára àmọ́ kí wọ́n mọ̀ pé ọ̀ràn yẹn ni ànẹ́bí ṣe lórí ọkùnrin lórí obìnrin lórí ọmọdé lórí àgbàlagbà tẹ́dẹ́rì kókó èyàn yọ fún wọn jìdíkà mẹ́rin mẹ́rin tí yọ fún bàbá náà yọ fún kókó náà jìdíkà mẹ́ta sọ́rí múdù mẹ́rin ni wọ́n fẹ́ dákọ̀ jìdíkà mẹ́ta múdù mẹ́rin dédé kan náà ní sọ́yìn kan náà ní jẹ́ ọ̀la gbé jìdíkà là ń lò ní mẹ́ṣọ́mẹ́ntì ló jẹ́ káwọ́ kọ̀ǹpáàtì sí jìdíkà yẹn jìdíkà mẹ́ta lórí gbogbo wọn yẹn délẹ̀ mẹ́ta mẹ́ta òun ni yóò lò ní pé jìdíkà tẹ́ bá dẹ̀ rí múdù ó mọ ní múdù kan kódà àti rí àmúdù tí wọ́n sọ pé chaini ẹwà àdọ́dọ̀ ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ọ̀rẹ́ mi kan ti bẹ́ẹ̀ Mẹ́dínà ló gbé sí orí WhatsApp jọ ni pé eléyìí ní chain lọ́dọ̀ ànẹ́bí pé jìdíkà àmúdù ni wọ́n lò tẹ́ bá rúrú àmúdù bẹ́ abé tó bá lọ pé ó fi ní lẹ́mì balẹ̀ ìyẹn lè lò kó ni pé na ọwọ́ ẹbá kó jì ní kàkàtí yóò mi tọ́lú ẹlòmí wa bẹ tẹ bá kó agolo ní kiri ilẹ̀ sọ́wọ́ rẹ̀ kò lè gbà yóò mọ̀ dànù ni ọwọ́ tó jọ pé nọ́mọ̀ ọwọ́ tó jọ pé déédéé ni ẹ̀ tẹ bá pa á kọ́ báyìí dédé múdù kan ló máa jẹ ẹkún rẹ̀ báyìí múdù kan ló fún yín ẹ á rí i pé ìyẹn ní tá lè lò yẹn náà a máa lò yẹn mẹ́rin tá bá ti lọ mú múdù kan tá fi ṣáìsì ẹ̀ tó bá fún wa nídèédé ọwọ́ yẹn ọwọ́ yẹn a ní máa lò láti máa fi ṣe káwọn ká bẹ̀rù ọlọ́run bá yẹn tó jọ pé ọwọ́ tó ń gbọ̀ yẹn ti pọ̀ jù ẹlòmí àdẹ̀fà sí mistake pé ọyá àwọn náà àbújẹ ọwọ́ mélòó lọmọdé fẹ́ bù kò ní kú agolo kan orú yẹn ni èyàn kan ń dààmú ara yẹn ni ẹ̀ẹ́n ká lo èyí tó wá fi ní lẹ́nu dáadáa ẹja lo measurement but ọ̀la ìbáwọn àfáà lò as a measurement ìyẹn náà ló jẹ́ káwa náà sọ wípé wọ́n fi ṣe measurement báyìí o. na bí ó ṣe rí ní ẹwọ̀n náà padà ọwọ́ tó tóbi jù ká lò kádẹ̀ lò ọwọ́ tó kéré jù ọwọ́ tó bá jẹ́ size but iṣẹ́ a máa ẹjẹ́ ká jìdíkà gẹ́gẹ́ jìdíkà gẹ́gẹ́ tí bá jìdíkà mẹ́ta o ti kọ́ pàtí ẹnìkan bàbá ni màmá ni ọmọ ni àtàwọn tí bá ń jẹ́ fámílì yẹn ti ń jẹun lábẹ́ èèyàn tí yọjọ ẹ̀ bóyá màmá yẹn bàbá yẹn ìyá téèyàn wà ń lókè tẹ́ owó ránṣẹ́ sí èyí ó tún fi dáka rẹ̀ ránṣẹ́ sí náà ni o èyí lè yọ níbẹ̀ tí wọ́n wà ayẹ́dẹ̀ lè fi kúkú àwọn náà yọ lé ẹ̀ láìkè màmá tó ẹgbẹ́ yẹn lè ń ń bọ́ òun náà ti wà lọ́rùn yàn for example yẹn ń sẹ́ni ó sẹ́ni òkè àwọn eléyìí ò ní yọjá kankan tó pé bàbá wo pé wọ́n ti ránṣẹ́ àìlóbi dẹ̀dí òun tẹ̀sí ránṣẹ́ ẹni tó fi ya ra kínní yẹn èyí ẹ̀ lè yọ sọ́mọ́ gbọ́dọ̀ ṣe ti rà á tó bá lóun ti rà á kí ọmọ yọ fún ọmọ tẹ́ bá láwọn ti yà ẹni ṣé ká yọ fún yín tó pé bàbá mi ń bẹ tó pé ó sì á wá yọ lẹ́kọ̀ọ́ ṣé kò ṣe yẹn lọ rìn àbí ṣe yẹn ní ogun táwa yìí èyí ó béèrè nígbè kẹ yọ ń bẹ̀ yẹn èyàn yọ tẹ́bàdẹ̀ ní kẹ sẹ́ǹdẹ̀ sáwọn bẹ́ẹ̀ sí sẹ́ǹdẹ̀ owó jẹun fún ọ torípọ̀ ọ̀ràn yẹn ní o nígbà tá níbi Muhammad sallallahu alaihi wasallam ọ sọ pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala wípé ó jẹ́ ẹ̀rí ìfún aláìní ló jẹjẹ tọ́ áàmù lìmẹ̀sàkín ìfún aláìní ló jẹjẹ àwọn nǹkan ní ìgbẹ́jọ́ ẹgbọ́kọ̀ tọ́lọ̀ lọ́rùn tá a ṣe táwa gan lè mọ́mọ́ ọlọ́pàá lásán àtàlà fi kí ní ẹ̀fọn ẹ̀dà sára ní ti kìíní yẹn wúlò gan dégbé ẹgbà táwọn sọ ábà ń kọ́mẹ̀ntì tí wọ́n sọ àdísì yẹn wọ́n ń sọ pé àdí ìgbé fárọ̀dọ̀ Rasulullah sallallahu alaihi wasallam àníbi ìṣe lọ́rọ̀ èèyàn ni o alàlùwòrìdè wà láàbùdì alàdákàrí wà lè wọ́n fà lérí ọkùnrin lérí obìnrin lérí ọmọdé lórí àgbàlagbà ni lérí ẹrú lérí ọmọlúwàbí ẹni pé kí ní ẹ̀wọ̀n gbogbo èèyàn ló ti kó tán àbẹ́ni tí ò bá lágbára àti yíyọ ni wọ́n á ní kí ni agbára yíyọ gan èyí ò wò tọ́lọ̀ ń ṣe fún yàn tí ẹ bá ti rí oúnjẹ àárò oúnjẹ ọdún oúnjẹ ní ọjẹ ìjọ ọdún mọ́ sí tọjọ́ kejì máa o oúnjẹ ẹ̀hẹ́n tó bá ti wá lé tó ti tẹ́ sàká èyọ́ yọ sàká dédé kílé yóò ní tí ó fi yọ zakate tètè òun ni pé oúnjẹ téèyàn ọjà àti fámìlì ẹ̀ níjọ ọdún tó bá ti wà ńlẹ̀ ẹ̀hẹ́n èyí ló kù tó bá tún á sẹ́kù èyàn láǹfààní àti fi yọ zaka tí bá wo calculate pé oúnjẹ tá a jẹ níjọ ọdún tàbá jẹ tàárọ̀ tàbá jẹ tọ̀sán tó sì sí láti rí talẹ́ o kọ́dà àti tọ̀sán á nìkan oṣù nírọ̀lẹ́ òun lè yọ zaka tó fi tẹ̀ wọ́n lẹ́dẹ̀ máa ti lọ ṣe àwọn agbára ẹlòmí preparation tí ó ní fọdún àwọn ọmọ ọ̀rà sọ òun náà ọ̀rà sọ òun ọ̀rà bàtà tó dáa gbogbo yẹn wọ́n ti rà á tán kò sóúnjẹ tí ó jẹ gan sánmọ́ ọ̀ṣọ́ ni asọ̀jọ́wọ́ <laughs> ọjọ́ kìjọ ti rà kalẹ̀ láàrin ti lọ ṣe stáṣì ó tó lọ́pìlà tó tó gbà àwọn ẹgbẹ̀rún ládùúgbò yìí níṣẹ́ wàá fún àti sàkátìlì fitiri sí olùyẹn ni ó ti sàṣe ju o torí pé aṣọ òyẹn ni kété dandan ní kéèyàn ọrọ̀ ọ̀sán tó tó ń jọ ọdún kọ́ sáà ti mọ́ kọ́ lọ wọ́n bá gbọ́ bá dẹ̀ wò pé ọ̀rọ̀ aṣọ náà ni kọ́kọ́ gbé sàkátìlì fitiri síwájú náà tí sàkátìlì fitiri yẹn ó ti stampine kọ́ ṣẹ̀ṣẹ̀ máa plan ní aṣọ ọdún sábẹ́ rẹ̀ bọ̀ tó bá gbá aṣọ ọdún lékè aṣọ ọdún èso ọ̀rọ̀ yẹn òkú àti èso ọ̀rọ̀ yẹn bí táyé òní bèrè gbà àfáà tó ló dé tẹ̀ ra aṣọ yìí

ẹ̀dọ́ bá yẹ pé ó ti pláàni àsọ̀kalẹ̀ gbábi 3 months ago ok ó ti á pláàni ẹ̀kalẹ̀ kò sábúrú fún na zakadri fitiri ni yóò ti máa wò pé kó dó súnmọ́ ìgbàtàlá pláàni ẹ̀sí mínísà ti wà ní mẹ́wàá gbẹ̀ báyìí fine ìgbà yẹn náà lá máa máa pláàni zakadri fitiri sí ẹni tó bá wò pé à tó bá ní kó fi sígbà yẹn kò lè wọ́ọ̀kì àjùbà tí rọ̀mù láti bẹ̀rẹ̀ wọ́n mọ̀ pé zakati fitiri lóhun ṣe pẹ̀lú sọ́ọ̀mù yẹn ó lóhun ṣe pẹ̀lú àwẹ̀ yẹn ó dẹ̀ lóhun ṣe pẹ̀lú àmẹ̀kúnnù lórí bá àmẹ̀kúnnù ti ẹ ń bẹ̀rù àwọn tọ́lọ̀ ń ṣe fún property mẹ̀kúnnù bẹ̀ lọ́wọ́ wa ẹni tó bá ti lọ́lọ́ bá ti ní kó dáa fún ìtálíkà náà ní nínú property yẹn tó bá ṣe léwọ̀ fún wọn àgbákò ńlá ni kékeré ni ó dàbí òróró lára ẹran ni tí ò bá fún wọn ìyàtọ̀ lọ́wọ́ fi jẹ yóò dùn tó ṣe yẹn lọ fún díyẹn ni kọ́ yọ fún wọn kódà àníbí àwọn sọ́lá sọ́lá ó ní mọ́ni àdáhà kọ́bílà sọ́lá fàyíyà zagadun makobóla ẹni tó bá wá ṣe tọ́yọ́ before eid zakadọ́lọ́wọ́ gbà ní wọ́n mọ́ni àdáhà bàdáhà fàyíyà sọ́lá kọ́tùmínà sọ́lá kọ́tù ó kẹsì sàrá ni àwọn kò tó bẹ̀ kó tó mọ́ yọ tó bá dẹ́yìn ọdún yes tó bá ní kọ̀ wá yọ láàárọ̀ ọjọ́ ọdún ọ máa yọ lẹ́yìn ọdún yẹn ọ máa yọ lẹ́yìn ìrùn yẹn ọlọ́run ò dẹ̀ ní gbà ní torí pé wọ́n ní kìí ṣe property ẹ̀ ọlọ́run ni mo ní kọ́ yọ ilé ni sí tó kàn mọ́ yọ fún ẹ àwọn ọ̀dẹ̀ wọn kankan lọ́dọ̀ rẹ̀ tó bá dóṣù tí ń bọ̀ ó lè rí easily and successfully ó yá ló bá rí yá tó dẹ̀ mẹ́ pé easily lòun ó rí dájẹ́jọ́ pọ́n mọ́ fà á kí pé ó tẹ̀ yá ń jò ní ẹ̀wà láì ó ti ń dá fún mi. àkọ́kọ́ sàkátìrì fìtì rẹ̀ àwọn òun ní sàkátìrì fìtì rẹ̀ náà àwọn òun ni ó lẹ́kọ̀ọ́ ta lè yọ mú pé a ti mọ̀ pé àwọn sáríkà náà ní òkú ṣé dandan ni ó ṣe pé mùsùlùmí nìkan ni a máa gbé fún ni àwọn kan wà lẹ́kọ̀ọ́ wa ti fi pé ẹ̀sìn nínú wọn ṣe àbọ̀ ìgbọ̀n kan mọ́ra wọn báyìí láti ẹ̀mọ̀ pé kò tó tán sí àwọn àlejò ṣìkà tó lè fi nìkan ni ẹ̀ ẹ̀kejì ni pé àwọn tí wọ́n àbá tó máa ń yóò sí wọn ẹ̀mí ìlú wọn ti lọlé ọkọ nǹkan tó jẹ́ tí ẹ̀ àṣàkó ń fi ìṣọ́ àwọn náà ti lọlé ọkọ àwọn ọkọ wọn jẹ́ wà àwọn tó wà lọ́dà tí yá pé èèyàn náà ló sì jẹ́ ọ̀pájọ́ lórí tí èèyàn náà ló máa jọ ti gbogbo wọn náà àti ìyá náà bàálù sọ̀rọ̀ àti nam alhamdulillah òun náà ni pé àwọn tí yọ yọ fún àníbi nítọ̀ àmì ìmọ̀sàkín oúnjẹ àwọn tálíkà yìí òkè ṣé ó kó ẹni tí èsè mùsùlùmí sínú náà ó kó sínú nígbà tí a bá rí pé yóò bí dáadáa fún mùrùkú tí yé tí èsè lórí tí ó gbà á ní sílẹ̀ bá ti kò fúrí lọ dá sí ìyàtọ̀ àwọn mí hts débẹ̀ ẹlòmí ah mọ́gbẹ̀ kalẹ̀ ẹ̀yà sọ pé ah, àbà yóò lè lọ náà ẹni tó wà ń bẹjọ pé òun gbẹ́rẹ́ wọn sọ pé ṣé nítorí báwo ṣe mùsùlùmí náà èdè yọ fún wa èèyàn lè yọ fún wọn but kéèyàn ọkọ̀ yọ fún mùsùlùmí náà lábá rí pé gbogbo àwọn tá à ń rí yìí àwọn mùsùlùmí wọn ti kún lọ́dọ̀ wọn but ẹni yìí nì kódà ogun náà tó lè fẹ́ bí nífẹ̀ẹ́ sí yẹn ẹ̀rọ stand ìgbọ́lọ́n tó lè lò ní sábàbí dáadáa fún ẹ jẹ́ ká yọ fún rú ẹni bẹ́ẹ̀ ẹ̀ẹ́ kò sí láì fi bẹ́ẹ̀ náà ṣé ẹni tó bá wájọ pé bàbá yẹn ló bí àbí baba dẹ̀ ṣe bàbá yẹn nínú fámìlì ni bóyá búrò bàbá yẹn ni bóyá Baba bàbá yẹn ni bàbá yẹn ti wá kú òun ọwá wà ní ọ́ndá yẹn àbí ìyá wọn náà ń bẹ lọ́ndá yẹn àbí ìyá yẹn tèèyàn náà ni ìyá wọn ó ń bẹ ní ọ́ndá yẹn ìyẹn nìyẹn ń bọ́ wọn náà bẹ́ẹ̀ but nǹkan tí kàn ṣe bẹ́ẹ̀ ni pé tó bá pọ̀ èyí ó mọ̀ plan bólú ẹ̀ ti bẹ̀rẹ̀ ṣe tó pé ẹ commission ládá lórí gbogbo wọn gbogbo àwọn tẹ́lẹ̀ ọkùnrin yẹn ẹ gba àwọn náà dẹ̀ tún ní ládá yìí ó dẹ̀ ní tó ṣe fún yàn ó dẹ̀ ní tó ṣe fún wọn lórí àwẹ̀ wọn àti lórí àwọn àwùjọ náà ná èèyàn yọ fún gbogbo wọn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ná nǹkan tí wọ́n á ṣe ni pé tó bá já tójú bọ́ bóyá lápèjúwe ó ti wọ́n bí fifteen years old ó dẹ̀ ti ń ró fúnra rẹ̀ téèyàn bá rí yọ fún kìí ṣe dandan èyàn gbọ́dọ̀ sọ fún pé wá o ọdá akọyọ zakati fitiri o ó lóun ṣe pẹ̀lú àwọn ẹ̀rẹ́ o ó dẹ̀ ti ń rówó ẹni tí ń rówó sí òun ní ra jìríkà mẹ́ta ra jìríkà mẹ́ta kọ́lá tó bá yẹ pé ẹni tí ó yẹ tó lè ṣe lójú kò ní pé ráìsì ní ọ̀ra o sọ fún kò ju mẹ́ta lọ lọ gbé fún alágbájá bí zaka rẹ̀ nù àbí bàbá alágbájá lọ gbé fún ìyẹn lè sọ bẹ́ẹ̀ fún èyí ó kí wọ́n ẹ̀kọ́ lè jẹ torí pé nínú ara tẹ́lẹ̀ bí ara pé yẹn tréní wọn ni tó ti ṣiṣẹ́ tó ti lówó lọ́wọ́ tó ti ra gbogbo ẹ̀ tí ra kámbá ti ra jeans èyí ó sọ fún pé wá mo ṣe kò ṣe nítorí pé omi gan tí èèyàn ọba tírénìn rẹ̀ lérí rẹ̀ òun kàn rò pé bí ẹ ṣe ń lọ nìyẹn tí bá ní sàkátì gidi á ní ohun ọgbọ́n ni <laughs> èyí ó tó pè ní pé wa wọ́n máa ń yọ iye báyìí wọ́n máa ń yọ yọ gbé fún kìíní ẹ̀hẹ́n nígbà tó náà bá tó yọ tó ti yọ tán ó lò tún lè fi bẹ ọlọ́run fún ọlọ́run ọlá tí mo yọ ìmọ̀tẹ̀bí pèmí náà ọlọ́run ṣe gẹ́bá ìfẹ́mi náà ọlọ́run lè ṣe fún un

ó sì máa lọ́nu o bá ma ṣe yọ́nu o bọ́lọ̀ ṣe bá aláṣẹ o bá n'ụwa ṣe yọ́ lọ́nu o ọtí wọ́ tó bá ti rí àwọn ọmọ yọ lérí ìyàwó rẹ tó bá ti bí mọ́mọ́ tó bá yọ rẹ tẹ́lẹ̀ ọ ẹsẹ̀ ìgbọ́ mi nira lémi àwọn ọmọ rẹ àti wípé tí Tanto é da